naija naija ele eh, o they say one get immunity one no get immunity one say i'm guilty <laughs> one say i am not guilty but they commit the same offence ngbà tán máa dájọ́ wọ́n jù kọ́ sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà ìkan gba béèlì pẹ̀lú ten million man no oh man lẹ́ fi ṣe ni abi power pass power. both of them no just commit the same one o Cubana ni I am not guilty lati extend <laughs> pẹ̀lú gbogbo owó tó n dà síta lójoojúmọ́ ó lóun ò guilty ma má lọ sẹ́wọ̀n so that a le ma fa kéèsì yẹn lẹ́sẹ̀ ok o ikan lóun guilty with the hope pe wọ́n ma ní kó sọ fifty thousand fine kó ma lọ sílé òun. wọ́n wá lọ fún ní èyí tó hard six months without fine ìyẹn dẹ̀ ti mọ̀ pé òkè nǹkan tí Bobrisky sọ nìyí o ó lóun guilty ló dẹ̀wọ̀n oṣù mẹ́fà o ìyẹn bá débẹ̀ wí play ó lóun ò guilty o i'm not guilty o wọ́n wá fún ní ten million fine okay now lawyer pass lawyer leg pass leg or Kubana is place Cubana gangan òun ló useless náírà jù ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ló.